بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله صدق الله العظيم ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn wa atọ́síra wa yìí pé akúyẹ̀jú ẹ̀ńtẹ́ńtẹ́lẹ̀ wa bọ̀ wá látọjọ́ mẹ́ta nípa yẹ̀jú tàbí tàǹsì ní èdè faransé táwa ń ìlú ẹ̀ ní àtiwádìí ní ìtura kọ́sọ̀ ní ọlọ́run sọ ọ̀rọ̀ ànẹ́bí Mùsá. tó ẹ̀rẹ́ ti rí pé ọjọ́ sátidé tó lọ àjọ àwọn àyàn tó lọ fún àlejò nígbà tó lọ bá àwọn nítorí pé àsìkò àlejò nígbà àti májèlé ọlọ́run gbọdọ̀ rẹ àwọn àti májèlé ọlọ́run àgbọ̀dọ̀ rẹ àlejò nígbà lọ bá àwọn ó fi èyí májèlé ìtọ́lọ́wọ́ bá ó fi májèlé ìgbà áwọlẹ̀ lọ wò pé fìràhàn tó ti gbé rẹ̀ lọ́lọ́wọ́n bá lọ́lọ́wọ́n bá tó ń gbé rẹ̀ yìí ó wá ń kọ́ńtà dídì méje torí pé ìgbé rẹ̀ ní ọlọ́run ọba tí fìràhàn lè gbé rẹ̀ yìí àrí pé fìràhàn lè gbé lọ́lọ́run ọba tí ń sìn ọlọ́run ọba tí ń sìn ọlọ́run ọba ní bí ẹ̀rí lè yí ẹ̀rí tó dé ìlú ọlọ́run abẹ́ ẹ̀kọ́ lójú ìpolówó lọ́lọ́run ọlọ́run ti ìpolówó lọ́lọ́run afọlàtà ẹ̀mí olóògbé. àwọn fáwọnà yìí tó tún bí wọn yìí tó wù ní ọlọ́run ọba wọn tó ga jù látara yìí pé òun yìí ọba yìí ló mọ̀ sí wáyé. ó sì fi yé wọn yìí pé gbogbo òbí tí ọmọ tẹlẹ níbi náà ni òfin tóun bá pa láṣẹ níbi bí ẹnìkan ní kẹkẹ lè fi àṣẹ ní mọlẹ́yìn ìṣẹ̀lẹ̀ gbogbo wa ti fi àwọn náà wù láyé ìgbàlùkọjọ rẹ lójú lónìí bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ lójoojú ìta ń bá lọ pẹ̀lú àwọn tí ń darí àgbáyé nípa ọ̀rọ̀ pọ́lítì wọ́n tún lè dé síra wọn àdírí ẹ̀tọ́ tí wọ́n ń já tó àtọwá bàtà fi wà lọ alọ́lọ́wọ́n bá lóun fún alẹ́bí mi ta ní kíra kíra òye ọlọ́run fún òun lè ta òwe ta ìwé ìmọ́lẹ̀ ìwé ọ̀nẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ọjọ́ míì ti lọ lọ́lọ́run sọ gbogbo ìṣẹ̀lẹ̀ fún àlẹ́bí wa Muhammad tí àlẹ́bí ó lè fi sọ fún wa wípé Quran ọ̀rọ̀ ọlọ́run ọba ni nítorí pé àlẹ́bí ò sí mẹ́rin gbogbo wa ti gbogbo kí ní ìfi ìṣẹ̀lẹ̀ àmọ́ bó ti fi ìṣẹ̀lẹ̀ gẹ́ẹ́ lọ́lọ́run fi sọ ọlọ́run tó wá sọ síbẹ̀síbẹ̀ ọlọ́run wa fi ń yé wa yí pé sẹ́ àwọn alẹ́ ìgbàgbọ́ yìí wọ́n sì tún sọnà gbólóhùn wọn wípé sẹ́ aláwọn ń tà wọ́n sẹ́ wípé àwọn ń tà wọ́n o nígbà tí wọ́n rí gbódòdó dé bá wọn kí ni wọ́n ń sọ ọlọ́run ní falama ja ahùnmọ̀lẹ́ hákùnmí ndínà nígbà táwọn kò èṣìírí gbódòdó yìí dé látọ̀dọ̀ ọlọ́run sí àwọn kọlu gbólóhùn ní láwùlà ùdí àmìsílámà ùdí Musa ẹ kálẹ̀bí gẹ̀ẹ́n ẹ kú kóhun náà ṣe májíkì bíi ti Musa awalámiyà kú dìmá ùdí àmúsá mi nǹkan ọlọ́run ní gbogbo ohun tọ́lọ́run fún Musa gẹ̀ẹ́n náà tẹ́bí wọn ọ̀gbá gbọ́ ọlù síra nìtàzọ́ ra ọkọ nínú abẹ́kùn kẹ́ẹ́fì wọ́n dáhùn gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àwọn táwọn àwọn ò ní gbà àwọn ò ní gbàgbọ́ sí i fún onígbàgbọ́ tí wọn ò sì nígbàgbọ́ tí alukuran wọn ò nígbàgbọ́ tí ìwé tí ọlọ́run ọba ó fi rán ànábì Isa ọmọ Maria àwọn òjíṣẹ́ ọlọ́run ọba lóòótọ́ ni kọ́hánì sọ fún wa pé lánàá patrick baina àwọn ìyapa láàrin àwọn òjíṣẹ́ yìí àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ ni pé ànábì Musa ànábì Isa tọ́lọ́run fún níwèé ni ìwé tọ́lọ́run fún wọn dà ẹgbẹ́ ìwé tọ́lọ́run fún wọn ní jáde agbàgbọ́ torí pé ẹnìkan lè jẹ́ mùsùlùmí láì gba Jésù àti orí ìgbọ̀ àmọ́ ìwé bíbélì tẹ́ẹ̀ fi hàn wáyé o kì í ṣe ti Jésù ní according to Matthew according to Luke ẹgbẹ́ ti ti Jésù wà nígbà náà ẹ rí i pé àwọn mùsùlùmí kò ní sí àtọ̀ pẹ̀lú àlùfáà kí lè títà sí wa pẹ̀lú tó lójú òyìnbó èyí tá a sọ tó ṣe déédéé àtọ̀dọ̀ ọlọ́run èyí tó kù káàtó àìmọ̀ wa ní kọ́lọ́mù ojoogun mọ̀rọ̀ fún wa áádá wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.